The good people of Kwara State, we are coming back to our home. The good people of Kwara State, here we are, here we go. Now, join us this Saturday, 30th July 2016, as Seyi Omotunde expose the secrets of making money anywhere you are. Come and learn how to strive in recession period. Time 9:30 a.m. Venue Comfort Conference Hall, 1 Adelodun Street, flower garden gra ìlọrin kwara state to reserve a seat Test reserve two zero eight one eight five four five five six seven zero zero eight one eight five four five five six seven zero or zero eight one seven six zero seven eight three Six, six. Don't underestimate the earning power of home-based business with your phone and internet connection. This seminar is powered by Fast Money, Softweb, and AM Proper Mag. Join us. Admission is free kí ni wọ́n ń pè láṣìírí àṣírí ni ìmọ̀ ìkọ̀kọ̀ tálòmíràn kò nímọ̀ rárá tàbí tí wọn ò tiẹ̀ nímọ̀ nípa rẹ̀ tó nǹkan ṣèyí ọmọtúndé ti web nàìjíríà ń bọ̀ wá tú àṣírí ìkọ̀kọ̀ fún gbogbo tolórí tẹlẹ́mù nípínlẹ̀ tá a ti gbé bíi lọ́mọ sátidé thirtieth july two thousand and sixteen ni ó tú àṣírí ìkọ̀kọ̀ náà aago mẹ́sàn-án ààbọ̀ làṣírí ìkọ̀kọ̀ náà yóò sì tú ní gbàgede níbo ni wọ́n ti tú àṣírí ìkọ̀kọ̀ yìí comfort conference hall number one adelodun street flower garden gra ìlọrin kwara state ni a ó ti pàdé ẹ fẹ́ mọ díẹ̀ lára àwọn àṣírí tí wọ́n fẹ́ tú bí ẹ ṣe lè rówó lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì ayélujára náà kúkú ni facebook whatsapp lórí fóònù alágbèéká yín gbélépawó ni wọ́n ń pè ẹ sì lè máa rówó nínú yàrá yín ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. ṣé pé lóòótọ́ lèèyàn lè rówó lórí ẹ̀rọ ayélujára ẹ jẹ́jọ́ pàdé láti kópa ẹ̀tẹ̀ reserve kẹ̀fì ránṣẹ́ sí zero eight one eight five four five five six seven zero zero eight one eight five four five five six seven zero tàbí zero eight one seven six zero seven eight three six six. má ṣe fojú rí náà bó o ṣe lè dolómìnira ara rẹ o. first money software am proper ló ṣe agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí.